náà ìmọ̀bìnú nẹ́tíwọ́kì ló fẹ́ jápọ̀ mọ́ra wọn Imam Ibn Jawzi ó wá ń sàlàyé lọ ó ń bẹ nínú àwọn èèyàn tó já sí wípé àwọn láwọn fẹ́ sin lọ́n ibi tí mo ti lọ gan nìyẹn wọn wá fẹ́ fẹ́yàwó pàápàá nínú àwọn onísúfí ni Imam Ibn Jawzi ló ń sọ lọ torí pé èso a máa tàwọn èèyàn jẹ lábala pé àdíbò fẹ́ dẹni ọlọ́run ètì ẹ̀fẹ́ ronú ayé mo fẹ́ máa sin lọ́run ni wọ́n bá láwọn òní fẹ́yàwó àwọn táláwọn òní fẹ́yàwó yìí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ó burú ìtí wọ́n ń sá fún wọ́n lọ kó sínú tó wà aṣọ́wà omi ọwọ́ ń bẹ nínú wọn àwọn ọmọ kéékèèké lóbìnrin àwọn ọmọ tá rí pé wọn ò gbọ́n àwọn ọmọ kéékèèké lóbìnrin wọ́n ń dà láàmú tábà sí sí náà ìmí nínú wọn maniyu spam ọwọ́ apọ̀ lára ẹ̀ kọjá nọ́mà débi pọ́ wá débi ọpọlọ wọn ọpọlọ wọn wá ń ṣiṣẹ́ kíṣẹ́ don't be surprised wàláì tó bá yẹ kọ́ ọ̀fẹ́yàwó tó fẹ́yàwó ọ̀fẹ́yàwó ọ̀fẹ́yàwó tó yá ó ní mental problem

gbogbo ń tọ́ jẹyẹ yọ́ ma jẹ́ kí ṣáháwà kọ́ wá sára rẹ àwọn màláìkà tó lọ́wọ́ bá dábẹ̀ wọ́n èé jẹun wọ́n èé mumi wọ́n èé sùn wọ́n èé níyàwó àwọn èé sí láàrin àwùjọ omi àwọn ọmọdá àìmọye inú wọn tó ń ṣe sìnà àìmọye inú wọn tó jásí pé ọmọ kékeré òun ni wọ́n wà wá tó jásí wípé kí ni yóò mọ bá wọn ṣe àwọn nǹkan kan àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ṣe ìtìkà tí wọ́n ti rẹ̀jísítà kí wọ́n jọ̀gbọ́n lọ sí

jágbàwọn èèyàn rẹ̀ fún àwọn kéékèèké ọlọ́run kó làwọn ibi aburú yìí almuhim tó bá wá ṣẹlẹ̀ wípé a rí akọ akọ nìkan ò lè dásẹ̀mí ayé ṣe àfikórabo tá a bá rí abo òun nìkan ò lè dásẹ̀mí ayé ṣe àfikórakọ pẹ̀lú akọ àtabo òun láyé fi ń jáyé ìlàsẹ̀ ń sọ wípé gbogbo àwọn ìlú amẹ́ríkà àwọn ìlú amẹ́ríkà kan múra lẹ̀dẹ̀ wàhálà wàhálà ń bọ̀ lamẹ́ríkà ọ̀dájú dọ́dọ̀ ọlọ́run nínú rọmọbọ́ọ̀nù yìí òun lamẹ́ríkà òun náà tó buwọ́lù kí ni orí ibú ọlọ́run ní jẹ́ ó dé nàìjíríà sẹ́ẹ̀mọ̀ káfẹ́ bí wá nàìjíríà bí two or three years ago kakọ̀ àtakọ́ ọmọ fẹ́ra wọn kakọ̀ àtakọ́ ọmọ fẹ́ra wọn àwọn kan ò ní ṣe bẹ́ẹ̀ orí ibú ni wọ́n bá bọ́ bẹ́ẹ̀ àwọn ìjọ anábì lúùtù tí wọ́n ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba pa wọ́n rẹ́ ọpa wọ́n rẹ́ tètàtètà ọlọ́run ọba bínú sí wọn ọlọ́run dá ọkùnrin ọdá obìnrin ṣùgbọ́n ẹ̀ wá ní ṣe bí ẹranko irú ẹranko táwọn èèyàn ń ṣe lónìí ọkùnrin pàdé obìnrin ní campus ọba kọlù sí wọ́n fẹ́ra wọn lọ ó ti ń lọ ilé rẹ̀ ó ti ń bá a dáná obìnrin tó rí rẹ̀ bá ti jẹ́ pé kò pé dáadáa ó ti wá yẹpẹrẹ rẹ̀ ìwọ tó yẹ ká wá fẹ́ ọlọ́nà àpánlé lọ́dọ̀ àwọn òbí rẹ ìwọ tó yẹ kọ́ ọba márù tó gba ẹ̀bùn ọ̀fẹ́ wàá tún ní sáà sọ̀dùkọ́tì ìnà níhìlà níhìlà yẹn fárúgọ́ wáwùjúbá àwọn àfáà ẹ fún wọn ọ̀ràn yẹn ni ìtumọ̀ tán tún níhìlà yẹn sí pé kọ́ máa jọ̀ràn yẹn ẹ fún bẹ̀rẹ̀ lówó rí ẹ fún lẹ́bùn ọ̀fẹ́ ẹ wá pàdé campus kò tí wá ń kó lọlé ọkùnrin abọ́nlọ́bẹ̀ sátidé sunday ọba afọ́sọ ọba lọ́sọ bàtà mẹ́rin márùn tó ní tí ọwọ́ láàrin ọ̀sẹ̀ kò ti bá pọ́líṣì ẹ̀lẹ́ tọ́bá ti ẹ̀tọ́ wájá sí pé orí ibu yí tún nípa ẹ̀tùn àbára yí se sì náà torí ibu yí bá tún nípa tán kọ́ fáyà kọ́ bá tó ẹ̀tùn lọ sẹ́yìn ẹ̀tì sẹ́yìn méjì mẹ́ta mẹ́rin ìbínú ọlọ́run bá ní torí pé bọ́lọ̀un ṣe tètò sẹ̀mí ayé ọkùnrin ọmọ fẹ́ obìnrin bóbìnrin náà ó ṣe máa ní sọkùnrin tẹ́ bá fẹ́ fẹ́ra yín ẹ̀fẹ́ra yín lánàá tọ́lọ́ bá wá fẹ́ra yín ta ni ọ máa mú irúgbìn wá ta ni irúgbìn máa jáde lára ọ̀dọ̀ ọkùnrin ni irúgbìn ó ti ta ni gba irúgbìn sára tí irúgbìn máa wá dàgbà lára irúgbìn ijó ní tí dádì àti mọ́mí kálukú wá gbìn àwátá àjókò yìí ìgbà tí wọ́n wá yàrí tó olóòrùn fẹ́yàwó ìsìnà lọ́mọ sí tọ́ ọba ti wá gbẹrúgbìn tọ́lọ ń fẹ́ ní ọta ọba gbé lórí dànù pẹ̀lú àbọ́ṣe ọ̀yà lọ túbá lọ́dọ̀ lọ wá wá fẹ́ wal arda madadnaha wal arda madadnaha wa alqayna fiha rawasiya wa anbatna fiha min kulli shay'in mawzun tẹ́ bá obìnrin 100 jọ èyí tó súnmọ́ jù ní pé 99 nínú àwọn ọkùnrin yẹn wọ́n lágbára gùn 99 nínú obìnrin lọ bọ́ọ̀lọ̀ ń ṣẹṣẹlẹ̀ ayé nìyẹn obìnrin tẹ́ bá tún wá rò ah sísà yẹn lágbára bàjẹ́bàjẹ́ wà lẹ́ẹ̀ ó ah nígbà tán ṣe kéde ìwé náà ṣe splash fm eré ọlọ́gbọ̀nà gẹ́gẹ́ ah sísà yẹn ló sì kò kíní ẹ máa wo ẹ̀jí olórí lọ́nà ní ìsìn ẹ wá ọya eré ọlọ́gbọ̀nà gẹ́gẹ́ jó ní àtúnfẹ́ ṣe kíni àtúnfẹ́ sá ẹ mọ̀ bó ṣe kíni ọlágbára ó bí mata lónìí ẹwà pè lọ́la pé eré ijó ní ìtẹ́ẹ̀sẹ̀ kò kí ní wọ́n ní kan tó wà lọ́la bó wá ní kó láti ní ó ṣe súnà ọlọ́run nípa wa tá a jọkùnrin àwa sọ́ọ̀gì ẹ̀yin obìnrin lọ ẹ̀yin obìnrin tó rè ìpìlẹ̀ yín yóò máa ṣẹlẹ̀ ẹ̀fọn ọkùnrin láti dá yín kètò wá ṣẹfọn àlásán ẹ̀fọn àtọ́tẹ̀ ẹ̀fọn àtọ́jásí pé ọ̀tẹ̀ tí ò ṣírètì dáadáa tẹ́nìkan bá wá fẹ́yàwó gbogbo ẹ̀yin tẹ́ ẹ jápù tẹ́ ẹ tí ìfẹ́yàwó ìkọ́lá ń kọ́ yín sílẹ̀ ìlọ́já sí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ọfẹ́yàwó kejì oṣù mẹ́fà lọ kejì ọdún kan lọ yóò ti máa jẹ́ pé kíni wọ́n ti fọ́ra mọ́lé tílẹ̀ bá àwọn ẹ̀mẹ́wà kí ló dé torí pé expectation rẹ̀ fún marriage ó ti á ìkọjá àbí tó yẹ kó gbé sí ó rò pé sẹ́yìnsà ẹ̀bọ́ sẹ́yìn lọ́jà àbùtò kò yẹ kó ti gbọ́ nǹkan báyìí yé àdìdìrìn ah, ní ọ obìnrin lóbìnrin ọmọ ẹ̀jẹ̀ ẹ̀fọ́ àwòsì náà ti dáa nkàrí àmì ní afúnlọ́kọ́m rọ́bí àmì ní àáfà tó o bá rí nǹkan tó kórìíra tó kórìíra lára ìyàwó rẹ̀ wà tó bí mi sórí bó ṣe ń wo obìnrin yẹn tó o bá sọ fún àwọn tó ti níyàwó lè tí wọ́n so yìí wọn ṣe mọ́ ní ká má gbé kíní sórí tébù yìí mọ́ ọ pariwo lónìí wà lẹ́yìn lọ́la yóò tún gbé bẹ̀ ó tún dọ̀la kélé ọ̀jẹ́ lásán ni yóò tún gbé bẹ̀ lọ́tọ̀la kìí ṣe pọ́ mọ̀ ọ́n ẹni tó ṣe oúnjẹ fún ọ lánàá tó ní àwàláì ah, oúnjẹ yìí oh very palatable splendid ó tó dọ̀la ibi òdìbò oúnjẹ kaná ọba àwẹ́ ti wọ́n bá sọ̀rọ̀ oúnjẹ ti jóná ìgbà tó ọmọ ẹjọ́ oúnjẹ oúnjẹ bá wẹ̀kùtà ó ṣe sùúrù ni tó ló kúta ò ní dí èyí tọ́wà palatable lánàá dáṣẹ́ náà ṣẹ̀mí ayé nìyẹn ṣe ẹ wá rí lábala kí a kọ́ kó strong lọ́lọ́wọ́ bá ṣe pé kọ̀ wá mà ìdarí ilé ó gbé fáwọn àtàjọkùnrin tọkùnrin ọba ti wá lè ṣọ́ǹgì só ti yé ní ìsìn irúgbìn tí ó máa jáde látara obìnrin ó lè mọ́ta látara pé abọ́ wá máa ń wíkì bákanbákan àwọn nǹkan tẹ́ẹ̀fì kọ̀wọ́ àmà rẹ̀ àwọn tẹ́ẹ̀fì mú dúó ó gbọ́dọ̀ pọ̀ à ń sọ eléyìí nípa káronú jinlẹ̀ sí bọ́lọ̀ ń ṣe dá àti kéde àti ilẹ̀ torí pa nílẹ̀ labo abo ma ń wí ó nídìí àwọn nǹkan kan tá a fi mú dúró kí lọ náà ọba wá fi múlẹ̀ dúró wà lá arúgbó ọmọdàdínà wà alkọ́ ìnà fi àárọ̀ wá sí àwà àrùn bátìnà fi àmì kò lè ṣe ìmọ̀sùn sẹ́ẹ̀rílẹ̀ ta wà lórí rẹ̀ yí ìbá máa mímọ́ wa lẹ́sẹ̀ ọlọ́run wá láwọn ọlọ́run màdádé náà àwa la tẹ́lẹ̀ pẹrẹsẹ lọ tẹ́nìkan bá sọ wípé ilẹ̀ ti parí á wà á bí pé bolo rèdé ibi tó rèdé yẹn gan tó nílẹ̀ ti parí ibẹ̀ nílẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ wo Ìbàdàn yìí téèyàn bá dé àwọn àárín kan bọ́yọ̀ ọlọ́ọ̀nà omi níwájú àpáta lọ́hùn ó tún wá máa rò pé àà ṣé stéètì mi tó níbí tọ́ ọ bá tún lọ ọ̀nà amáníyà níwájú ọjọ́ níbí ó tún máa rò pé áà sílẹ̀ tó kù ọba tó wá lọ ọ̀nà kiri tọ́ kọjá iwájú ìbàdàn lọ́nà àṣèjìlẹ̀ lọ síwájú ilẹ̀ tó lọ sálúlálá ní ọba lọ sọ́nà bí ọ̀sán ayé tó rò ńlá lọ́nà iwájú ọ̀nà mùsùlùmí ń tó ọba dámú lóko tó ọlọ sọ́nà iwájú lọ́nà tó dákàrá tó lọ pẹ̀lú tó ń dára rọ̀ lọ wọ́n tó máa wù ní lọ́ní àwa ń béèrè pé ta lọ́tẹ̀ ilẹ̀ yẹ wà láàrúbọ̀ máa dáadé náà ha àṣẹ máa dáadé náà ha àwọn ọlọ́run látẹ́lẹ̀ pẹ̀rẹsẹ̀ a ti ṣàlàyé lánàá pé tọ́lọ́ bá fẹ́ sọ iṣẹ́ rẹ̀ yóò lò kúrà àwọn ọlọ́run la ṣe bẹ́ẹ̀ kèé sẹ̀yìn kèé ṣe Ṣàngó kèé sàwọn àtàárọ̀ tí wọ́n máa ń sọ fún wa pé adìẹ ó wá ń fẹsẹ̀ ẹ́ ṣe kinní kan bó ṣe wá ń fẹsẹ̀ wálẹ̀ ni wá láàárọ̀ bọ̀ máa dáadé náà àwọn ọlọ́run la tẹ́lẹ̀ pẹrẹsẹ ṣe ẹ wá rí ilẹ̀ yẹn tọ́lọ́run bá tẹ́ ó wá ní ikima tó wà níbẹ̀ alákọ̀ọ́kọ́ nínú tó wà níbẹ̀ ọlọ́run padà sọ wà ń tá a bá ti rílẹ̀ a máa gbẹ àwọn nǹkan sínú ilẹ̀ àwọn tá a bá wá ń gbè sínú ilẹ̀ yóò máa wá jáde pẹ̀lú pé ojú ọlọ́run yóò máa rọ̀ nínú àgíríkì ẹkú ti kó àwọn nǹkan tí ó parapọ̀ tí ó jẹ́ kí nǹkan jaminéètì nígbàtẹ́ ẹ bá wá ń sọ ọ́ lọ ẹ máa sọ photosynthesis ẹ máa sọ moisture ẹ máa sọ gbogbo rẹ̀ èyí tó já tẹ́kùn níbẹ̀ èyí tó jẹ́ omi níbẹ̀ ta ló mú wá Allah ọdún tójú ọba rọ nǹkan oko ọba jẹ tọ́lọ́wọ́n ní ọ̀dà ọlọ́mọ ìbínú sí wa ní nàìjíríà nàìjíríà òjò ní rọ̀ next five years ebi ọ̀pá èmi àti ẹ ojú wa ò ní dán tó bó ṣe ń dẹ̀ sọ̀rọ̀ wa lọ́ndẹ̀ à ń èyí tó máa bá ń tójú ọba wa rọ̀ ẹlòmíì á mọ ti ọwọ́ òórùn ràn atẹ́gùn ń fẹ́ àwọn arúgbìn kan ń bẹ wọ́n nídìí oòrùn tó rọ̀ bá ràn àwọn arúgbìn bí ọ̀pẹ wọ́n nídìí oòrùn kí ẹ̀yìn ó lè ṣe kí ni kó lè pán àwọn arúgbìn kan ń bẹ bí àgbàdo àwọn nídìí òjò bójò bá ti rọ̀ dáadáa gbogbo ọdún yìí ọlọ́mọ bìnú sí a sọ̀rọ̀ pé àtẹ̀tẹ̀ rágbàdo jẹ lọ́dún yìí àbọ̀ kó tó di pàǹrà gbàdó jẹ àsìkò tá a máa jẹ àgbàdo kọ́là ń jẹ torí pójú ọ̀ tètè rọ̀ lọ́dún yìí ṣùgbọ́n tójò bá rọ̀ àwọn arúgbìn tó yẹ kó jáde wọ́n jáde ara ń tọ́lọ̀ wọn bá tẹ́lẹ̀ pẹrẹsẹ torí ẹni yẹn bákan náà ọlọ́wọ́n bá tẹ́lẹ̀ pẹrẹsẹ kó fi já sí pé àwa tá a jẹ́ ká máa rìn lórí ilẹ̀ kò ní sí wàhálà fún wa kí ni ìtumọ̀ eléyìí tó bá já sí wípé ẹ wo steps èèyàn fẹ́ gun àwọn ilé kan tó bá ní steps tọ́nà ń bá ṣe ilẹ̀ bẹ́ẹ̀ tọ́já sí wípé mò ń bọ̀ wá sí UI mo ti wá gùn tó bí two thousand steps kí n tó dórí òkè ẹ rí pé kèmí gbó tó dórí òkè gan máa yọ ìmọ̀ mi ẹlẹ́ẹ̀lẹ́ the next two hours tí n bá kọ́ débi ìnílẹ̀ sí wáhà sí ìwà máa ń fi iná alhamdulillah iná alhamdulillah iná alhamdulillah iná torí pé mo ti kú orí òkè tó ti lágbára ọlọ́run wá tẹ́lẹ̀ pẹ̀rẹ̀sẹ̀ lọ fún wa tó bá já sí pé gbogbo olè ọjà free wálẹ̀ free accident ó máa pọ̀ ẹwọ́rú àwọn òkè bíi bẹ̀rẹ̀ tásídẹ́ǹtì kan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ níbi fírí yẹn ọlọ́ọ̀lọ́mọ yẹ ẹ̀mí tí ó ṣòfò ṣùgbọ́n lọ́wọ́ bá wá ṣẹlẹ̀ ní pẹrẹsẹ fún wa àwọn ètò bá tún fẹ́ ga díẹ̀ níbẹ̀ ọlọ́run tún fún àwọn èèyàn lọ́pọlọ tá a fi ṣe pẹrẹsẹ a máa wá rìn lórí ilẹ̀ kò ní sí wàhálà fún wa ọ̀kadà ó máa rìn lórí ilẹ̀ kò ní sí wàhálà mọ́tò ó máa rìn lórí ilẹ̀ kò ní sí wàhálà bákan náà ilẹ̀ yìí kan náà àṣetá abá tún wá kú inú ilẹ̀ ni wọ́n tún wá sin wá sí jama ẹ̀já gbọ́ yìí dáadáa tá bá kúṣẹ́ àtẹni tí wọ́n jó níná àtẹni tí wọ́n gbẹ́lẹ̀ fún àtẹni tó gómi lọ àtẹni tí ẹranko jẹ ẹranko tó jẹ́ èèyàn àti èèyàn tán jẹ wọ́n padà jóná mọ́lẹ̀ ní ilẹ̀ ní ọ̀jẹ̀ gbogbo wọn. Mini àkọlàkùnákùn. Ọlọ́ni mini àkọlàkùnákùn wà fí àánú ìdùkún wà mini àánú ìdùkún tààtà ní òfúnra. Aṣẹ́nu olè yí gẹ́gẹ́ láti dá yín. Kí ni ìtumọ̀ pẹ́nu olè láti dá yín? Bàbá láyé ànábì Ádámọ̀ yèpẹ̀ àwọn ọlọ́run ládá láti bí èèpẹ̀ wà fi ánà ní ìdókò tẹ́ ẹ bá tó wá kú tán inú ilẹ̀ láàdáyé padà sí wà mí ní àdókòríjòkó tààràtà ní òkúrọ̀ nínú ilẹ̀ tẹ́ wá kú yẹ mi lọ òun làwa mùsùlùmí ẹnu wa ò gbọ́dọ̀ kú gbogbo orú àwọn àmàrin èṣù táwọn ìjọba Lagos tí wọ́n fẹ́ máa fún lágbára pé táwọn èèyàn bá ti kú kán máa sọ wọ́n ná orí ìdúlẹ̀ bábọ̀ ń bẹ̀ ẹ̀ lè borí rẹ̀ bọ̀ ń bẹ̀ ẹ̀ ṣe máa sọ àwọn èèyàn níná tílẹ̀ bá tán lẹ́kọ̀ọ́ ẹ máa bọ̀ wá bàdàn ilẹ̀ ń bẹ níbàdàn tá fún yín tẹ́ ẹ bá nílẹ̀ tẹ́ ẹ sí èèyàn sí má lẹ́kọ̀ọ́ ẹ máa lọ sóko state ẹ lọ sìn yá ń bẹ ilẹ̀ kú lóògùn tẹ́ ẹ bá tún wá rí pé kò sílẹ̀ lóògùn ẹ lọ Badagry tí ọ̀bá sì máa ẹ lọ Ghana ó ṣe àtàfún ìdẹ́bẹ̀ tẹ́ ma sọ òkú èèyàn níná àwọn olórí ikú èèyàn tọ́mọ̀ pé ọmọ iná làwọn ẹfẹ̀ kẹjẹ́ kan sùn àwọn láyé iná làwọn kú lọ lọ́rùn ẹsọ àwọn mùsùlùmí èsẹ́ ní tààrà sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lẹ́nu ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ nǹkan kọ gbogbo yín ẹ kọ lẹ́tà lọ sí ilé ilé ilé aṣòfin wọn ẹ lọ fún gómìnà wọn ẹ lọ fáwọn tí ń ṣòfin rọ̀ wọn pé orí ibúlẹ̀ bábọ̀ ń bẹ̀ Islam ò faramọ́ àwọn mùsùlùmí ṣe bẹ́ẹ̀ tó ní jẹ́ oṣù yìí bó lẹ́sẹ̀ máa sọ wá ná ẹnilẹ̀ títàn sí bàbá yín lónìlẹ̀ ní àbọ́lọ̀n lónìlẹ̀ wà láàrọ̀dọ̀ ọmọdáde náà ha ṣe bá wọ ọlọ́run látẹ́lẹ̀ pẹrẹsẹ tílẹ̀ bá tẹ́lẹ̀ ẹwà máa wo àwọn tẹ́lẹ̀ ká máa sùn yẹn yìí alábòsí ni wọ́n ọ̀tá ọlọ́run ni wọ́n gbogbo wọn ń kú òlẹ́kọ̀ọ́ wọ́n lọ ralẹ̀ lọ́sùn 150 acre tí wọ́n fi ń ṣe fáàmù bí ilẹ̀ ṣe tán sọ́básanjọ́ ò nílẹ̀ tó ti ń ṣe fáàmù lógún state fáàmù ọbásanjọ́ ń bẹ ní gbóọ̀rà ẹ lọ wo ya dúdú ilẹ̀ tọ́básanjọ́ fi ń se fáàmù ẹ ṣe sọ pé ilẹ̀ ti tán ilẹ̀ ti tán kẹ́ ẹ má ṣe fáàmù mọ́ àwọn èèyàn lẹ́mọ̀ wá sọ ọ̀tá ọlọ́run nìyẹn àti mọ̀ yín ẹ ti mọ̀ pé ná lọ́rọ̀ ti yín ọjẹ́ mọ́ kán wá mọ́ sọ yín látàyé ẹ má sọ àwa àwọn èèyàn sọ mọ́ náà ẹ má sọ wá منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى والأرض مددناها àwọn ọlọ́run látẹ́lẹ̀ pẹrẹsẹ àṣetẹ́ ẹ bá tún ti ń kú ẹ máa sinra yín sínú ilẹ̀ ẹ̀rí ábílà àti kọ́bílà tí wọ́n kọ́ para wọn láyé talẹ́ni tó kọ́ pààyàn láyé kọ́bílà ni ṣẹ́ẹ̀rí kèéta téèyàn bá sọ́ra kèéta máa jẹ́ èyàn ó sì wàwù oore kan ń bẹ tó ń tàn máa ọlọ́run wà pàápàá tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin ká sọ́ra ọ̀fẹ́fẹ́ sísà kan kò wá já mọ́ ọlọ́wọ́ wọ́n wá já mẹ́lò ní lọ́wọ́ fanilẹ̀ làǹtì tọ́ ọba fẹ́ sísà yẹn ẹ̀ torí bọ́ lẹ́wà torí bọ́ ọmọwé ọmọ kéwú ọmọ gbá ọmọ àwòtọ́ ọba fẹ́ tí òbí máa fọ́ o ti ríbi tífẹ́ ti di ọ̀tá rí tọ́ ọba fẹ́ sísà yẹn tó délé tí misbehave gbogbo tó rí lára yẹ̀rẹ̀ gan wá jẹ́ wà arrogant ọwà rí pé ọwà ètì ẹ̀jùgbẹ́ lọ ọlọ́rin pé kò sóore mẹ́ fún ní ẹwọ́n ọmọ ìyá rẹ̀ tó fẹ́ dùnú kódà níjọ ní káàwọn ìwọ́n ló tó lọ ka Kùránì ìbẹ̀rẹ̀ yes ìwọ́n ní ọka Kùránì ìbẹ̀rẹ̀ pé inú mi inú mi ọ̀tá kún tẹ́ẹ̀sẹ̀ olóòótọ́ mo ti nàwáyé tù ṣùgbọ́n náà rí pé nàwáyé tù fárílà ní káàní ọlọ́run bá wọ́n kílé ìwọ ni ọmọ bá wọn sáàfùjọ nìka ẹ̀rẹ̀ pé inú mi ṣe kí ni o inú mi dùn sí ọlọ́run ṣe ti ẹ̀fọ́ ọ̀rọ̀ wà láì mo ti rí dáadáa brother tọ́fẹ́fẹ́ sister kìí se tọ́fẹ́fẹ́ wọ́n ti fẹ́ra wọn lọ kódà wọ́n ti fẹ́ra wọn fún tó ti lé lọ́dún kan tí àwọn bàbá sister àti wọn brother yẹn bẹ́ẹ̀ tọ́fẹ́ fọmọ àwọn rẹ̀ ìjẹ́ ká mú déètì nìka làṣìgbọ́ ìbá lágbára ló bá ṣẹlẹ̀ sister bá yarí pé wà láàyè wọn fàáfàá yẹn má sọ wá mú tó bá ṣẹlẹ̀ wọ́n dẹ̀ fẹ́ra wọn lẹ̀ kọ̀pẹ́ sígbà yẹn sister yẹn bá ra àfáà míì tó fẹ́ fẹ́ ọ wá díjọ́ nìka sísítà yẹn ẹni tó wá fẹ́ padà fẹ́ ó tún dọ̀rẹ́ àfáà yẹn wọ́n bá invite ẹ̀ wálé ó dẹ̀ lọ ó ní kẹ́ ẹ fi mọ̀ pé náà méjì sí èmi ni ẹ jẹ́ ń ka kùránì ìbẹ̀rẹ̀ òun lọ́ka kùránì ó wá padà sọ́kọ́ ní wàláì olóhun ló yí mẹ́rin ní ogbé à ó lè lẹ́mí ó ó ló lè o ṣùgbọ́n à òun kẹ́ ló yí mẹ́rin ní o à kùránì akọlù òun kà ń bẹ́ o ó sàtì ábílà àti kọ́bílà kèéta lọ́fà wàhálà yẹn ṣùgbọ́n nígbà tó di wípé kọbila pa ábílà tán kí ni tó padà ṣẹlẹ̀ ọmọ bó ní ó sẹ̀sìn sẹ́rí nǹkan ọlọ́run bá odidi bí ẹyẹ kanakana kọ́ wá wọn ìkan wá sàkàkà ọ wá ọ wá bò ta fóun o ṣe ọmọ yìí òun rí wal arda madadna wa alqayna fiha rawasiya wa ambatna fiha min kulli shay'in mawzun wal arda madadna yàtọ̀ sí pé mọ̀ síra yín sínú ilẹ̀ àṣẹ nínú ilẹ̀ yẹn ẹ́kùn máa gbẹ tẹ́ ẹ bá ti wá ń gbẹ ẹ máa gbẹ àní ẹ tún máa gbẹ̀sẹ̀ tẹ́ẹ̀fì wá kan omi omi yẹn lẹ́ẹ̀mà wá mú táyé òfin ní dàrúmọ̀ yín lọ́wọ́ ṣé wọ́n rẹ́ nìkan rí kó ní pé èmi ò mú omi inú lẹ́ǹpẹ̀ mi omi tí bá ń jáde láàárọ̀ ọ̀pẹ ọ̀fẹ́ ẹ̀dẹ́ tí ó máa mẹ́mu nìyẹn ẹmu lọ́ọ̀mọ̀ ọ̀run láyé rẹ̀ abọ́ sọ pé èmi ò mú omi inú lẹ́ǹpẹ̀ mi sẹ́ẹ̀rí gi fúrúùtù yẹn ẹ máa wá bá fún omi fúrúùtù gbogbo àwọn júìsì tí wọ́n ń ṣe sí wọ́n tó bẹ́ẹ̀ kán mọ́ fomi sí wọn tó bẹ̀ẹ̀ àṣẹ́bóṣe wù tóbi tó gbogbo àwọn tí ń darí Nàìjíríà èmi mo sáṣẹ́tọ̀ pure water ìwọ́n mo tẹ́kù water wà lẹ́ àtiwọ́ tó mú water, wọ́ta àtiwọ́ tó mú disc wọ́ta ilẹ̀ yìí kan náà náà ló ti wá níjọ́ tá a bá tó wá kú àjọ padà sínú ilẹ̀ ni wọ́n la arọ́bọ̀ mọ́dáde náà àsára ń ta torí ẹ̀ pẹ́lẹ̀ pẹ́lẹ́sẹ ẹ máa tó gbẹ́ ilẹ̀ yẹn tílẹ̀ ọ̀bá rí pẹrẹsẹ kò rọrùn fún yín kẹ́ẹ̀lẹ́ fẹ́ gbẹ gbígbẹ tẹ́ ẹ bá wá ń gbẹ tẹ́ ẹ bá wá ń gbẹ ẹ wàá kan omi níbẹ̀ omi tẹ́ ẹ bá wá kàn yẹn ẹ máa mu níbẹ̀ omi tẹ́ bá kàn yẹn ẹ fi máa fọṣọ níbẹ̀ omi tẹ́ bá ń kàn yẹn ẹ máa fẹ́ràn komu níbẹ̀ omi tẹ́ bá ń kàn yẹn ẹ máa lò fún àwọn nǹkan ìlú olé wala arúgbọ máa dáadé wà á lọ́kọ́ ìdá sí àárọ̀ wá sí à wà á ń bá ti náà fi ha mẹ́gbò lè ṣe ìmọ̀sù wà arúgbọ máa dáadé náà àṣẹ ilẹ̀ tó já pé àwọn ọlọ́run látẹ̀ pẹ́rẹsẹ yìí ẹ máa tún gbẹni tó bá tún di pé àwọn àjẹkújẹ ẹyin tẹ́ ẹ jẹ tán ìjẹkújẹ ẹyin ẹ má kó sórí ilẹ̀ ẹ tó wá gbẹ́lẹ̀ inú ọlẹ̀ lẹ́ẹ̀tún máa kó sí aláwọ̀kọ̀ àbí nílé tí yí tẹ́ ẹ bá ti fẹ́ yàgbẹ́ ẹ̀tọ̀ tá gbogbo àwọn àjẹkújẹ yìí ẹ wàá fi rọrí ibo là ń kó sí inú ọlẹ̀ náà tọ́ ni ìlò fi já sí wípé tó bá wá di àsìkò kan àwọn nǹkan tá a rò pé ẹ̀gbin ni láwọn ìlú tọ́já sí wípé ọ̀rọ̀ tí wọ́n lójú tù yàtọ̀ sí Nàìjíríà àwọn nǹkan tá a rò pọ́yẹ kó tún wẹ́sì yẹn wọ́n tún máa sọ di àlùmọ́nì míì bíi fataláísà Nàìjíríà náà ń ṣe ìgbìmọ̀ tọ́lọ̀ nìkan lè ṣe àwọn nǹkan táwọn rò pé òtún wúlò mọ́ á tún ó tún bẹ nínú àwọn nǹkan yẹn tó jẹ́ pé àwọn ìlú mi àwọn fi ń jẹnẹrétì ẹlẹtírísítì yes or no ẹ̀yin tẹ́ ń sáyẹ́ǹsì wọ́n ó tún wá fi ń tààrò pé ẹ̀gbin lọ́yẹ kọjẹ́ àwọn ó tún máa fi jẹnẹrétì páwà torí pé ọlọ́run ọba ó ní àwọn nǹkan ńlá tó wà lára wa gan àwọn tààrò pé ń jáde pé ẹ̀gbin tó ni ó tún ní tọ́lọ́ tún fi síbẹ̀ nínú àwọn àjá nínú àwọn kéèyàn ṣe wá rílẹ̀ yìí kọ́mọ̀bà wa máa mìmọ́ wa lẹ́sẹ̀ wà á kọ́ iná fi àrọ̀ wá sí yà àṣẹ alìjìbáàl àlèyìnbọ̀ àwọn òkè ńláńlá àwọn òkè ọlọ́run bá wá fi múlẹ̀ dúró ó dàbí tọ́lọ́run bá ń sọ nínú sórọ́tù nábà wálìjìbáàlà àwòtáadá àṣẹ àwọn òkè òun lọ́dàbí wátàkì òun lálẹ́ fúwé bí èso láàfin kankan Owu ló dàbí góòlù táà fi dé nǹkan mọ́lẹ̀ wálìjì bá là àwọn táadá àwọn orí òkè láfi ṣe yẹ Ìbàdàn tó o ti kú ò nìbàdàn tó ń lọ sí rúwà ó rí àwọn òkè ńláńlá àwọn òkè tó ń wò yẹn ó ní tọ́lọ̀ ń o lọ sọ́nà kí ni ọmọ ọ̀nà gbọ́ ọ̀rà ọláwọn òkè tó bá jọ́nà àlàátẹ̀ lọ́nà ọláwọn olùtọ́ ọkàn bẹ̀ tó bá jẹ́ pé Ṣakí iṣẹ́ ìlọ́lọ́ ó lè tọ́ ọkàn bẹ̀ tó bá jọ yóò gbó máa ṣọ́ ni ọláwọn òkè Ìbàdàn yìí gangan àwọn òkè ààrẹ òkè bọ́lá òkè gbogbo àwọn òkè yẹ ó níṣẹ́ tó ń ṣe ọlọ́run ó rí pé bóòtù kò gbọ́dọ̀ tó nǹkan tọ́gbà ní kàmbì kàmbì kàmbì yóò gbé dúró ó ti tó èso mẹ́rin ẹwà dúdún tàà fi dè òkè ọgbọ́dọ̀ pọ̀jù tó bá tó pọ̀jù ní tàà tó fi kà wàhálà tó ní fún ọlọ́wọ́ mú àwọn òkè yẹn ó fi wọ́n sí strategic places àwọn ààyè tọ́já sí wípé iṣẹ́ tí wọ́n máa ṣe òun ni kán múlẹ̀ dúró àwa mú àwọn òkè yẹn àwọn وأنبتنا فيها من كل شيء موزون àsárá táwọn ọlọ́run ọba tún wá ṣe ni wípé ilẹ̀ yẹn sẹ́ ẹ máa wá gbin nǹkan síbẹ̀ á máa wá jí ó germinate ẹ lè gbin nǹkan kọ́mọ́ wù ẹ lè gbin nǹkan ẹni tó bá ti gboko àwọn kòkòrò kan bẹ tá máa ń tu nǹkan jẹ even àwọn ẹranko kan bẹ tí wọ́n máa ń tu gbìn jẹ tẹ́ ẹ bá gbin àgbàdo ẹ gbin àgbàdo bíi tírélà kan àgbàdo ọ̀bá wù ebi ọ̀pá sábẹ́sẹ̀ ala ṣé ẹ̀mọ́ pé àti kọ́wéèsì àgbàdo tírélà kan tá a gbìn yẹn èyí tó wáyẹ kágbàdo tírélà kan kó bóyá bíi tírélà hundred ní àrílẹ̀ àti tírélà kan àti hundred àti pàdánù rẹ̀ ṣùgbọ́n bá a ṣe wá ń gbin àwọn irúgbìn nínú àwọn ọlọ àǹbá tí náà fi yá àwa mú irúgbìn jáde ní kúlì ṣe ìmọ̀ òzùn lóníranran orí irúgbìn lóníranran àwọ̀ lóníranran ìtọ́wò lóníranran tẹ́sì làwa mú jáde variety of kilo pẹ̀ làmú jáde mẹ́ àwọn àfáà ní kí ni tọ́lọ̀mọ́ bá sọ fún wa àsáwọn irúgbìn tí ń jáde oníranran ni wọ́n ọ ń bẹ nínú àwọn irúgbìn tó já sí pé màtá alákùn wà láàrin àmìkùn àwọn kan bẹ tọ́já sípá wa táa jẹ́ èèyàn àwa ni ọ máa jẹ́ gbádùn màtá alákùn yọ máa jẹ́ gbádùn fẹ́mi àti yín wálé àní àmì kan àwọn kan bẹ mata lí na àwọn ẹranko wa ni ọ máa je gbádùn fún ẹni tó bá wá lè rí lójìlẹ̀ àṣẹ màtá ńlá àwa náà la ń torí ewúrẹ́ àwa láàpájẹ tọ́kì àwa láàpájẹ màálù àwa la máa pájẹ àṣẹ gbogbo orúgbìn táwọn ewúrẹ́ ń jẹ wọ́n tó ń jẹ torí èmi àti ẹ àwa ajá sí pé àti ẹ gan lọ́lọ́mọ bá wá dálẹ̀ fún torí pé gbogbo àwọn nǹkan tá ń sọ àwa ń tẹ́ ẹ bá wá ń wo wà ń bá tí fi ámì kú lè àwọn nǹkan tí yóò ṣe kí ni kò ní dùn lẹ́nu bí ewúro ṣe àmọ̀ pé ewúro bó ṣe korò yẹn ó ní medicinal value díẹ̀ àwọn nǹkan tó korò tèmi àti ẹta ìfẹ́ jẹ wà láì wà níbẹ̀ ta lọ́mọ ewé òrúwọ sí òrúwọ náà máa ń pè ewé yẹn máa ń korò báyìí la ìlà ṣe òrúwọ àbókùrọ òrúwọ náà ni ẹ bá mọ ewé yẹn tí wọ́n bá gbó só ti yé àwọn Yorùbá a máa lò ó ní tó wúlò fún kéèyàn ó ewé kó mú kèé sàrámù nínú ṣẹ̀ríà èyí tó já sí pé ewúro gangan fún rẹ̀ táà ló máa ń ọ̀bá lọ lẹ́nu rẹ̀ só ti yé gbogbo tí àwọn obìnrin ṣe tí wọn máa ṣe máa indomie àwọn oúnjẹ tí ó jẹ́ yọ àwọn oúnjẹ oní magi tí èyí ó ṣe láìsí agolo méjì tí ó lo magi ajúlọ mọ́tò mẹ́ta ah màmá bàbá mi ń bẹ láyé ọlọ́run màmá tí wọ́n bá ṣe àwọn ọbẹ̀ kan fún wa di ṣe wàhálà ilé yìí ó sì máa dùn ta lọ́mọ bí wọ́n ṣe ń fi kọ̀ǹkọ̀ ṣe òsíkí nínú oyin kọ̀ǹkọ̀ tó fi ṣe òsíkí tí yọ́ wà á wú nínú òsíkí téèyàn wà jẹ́ tínú rẹ̀ ọmọ wa dádùn ìwọ́n bí wọ́n ṣe máa ń fi edé edé tó ń fi edé ṣe ẹ̀gúsí gidi tọ́já sí pé o ò nídìí ẹja àtẹran tọ́wọ́ á fi máa gbé àmàlà aláfún àbámàlà gidi àbísẹ̀ mọ́sọ̀ wà láì náà rí ó sì máa dádùn. màtá ńlá kan wà láàrin àlekún. ṣé ẹ ráwọn arúgbìn tọ́lọ̀ wọn bá mú jáde yìí àwọn kan máa ń korò níbẹ̀ ìwọ tó ń jẹ ọ̀bá lọ lẹ́nu rẹ èyí tó fi máa wá lúkọ́sẹ́ẹ̀dì kí lọ lolùkóse ewúro wọ́n wà á mú ewúro wọ́n wà á ṣe lọ́bẹ̀ sincerely kìí ṣe pé ọ̀rọ̀ ìtẹ̀yàn ti tẹ́sì rí ni tó o bá ti wá jẹ ọbẹ̀ ewúro oúnjẹ ọmọ wa lọ lẹ́nu rẹ̀ ṣe tí mo sọ yà bí òye nínú òbí jásí pé ìmù nínú àwọn olówó míì tó o bá dẹnu ọgbà wọn ọba ewúro níbẹ̀ pọ̀pọ̀ ṣe é pọ̀pọ̀ pọ̀pọ̀ tí máa ń lọ tí máa ń lọ ìjọ́ wo ló ti jẹ́ pọ̀pọ̀ kẹ́yìn Se ba Germany ìsìn pọ̀pọ̀ tó sì ń wò yẹn rìsáàjì ti fi hàn àti pọ̀pọ̀ àti gúre elébédé ó ń wúlò fún hypertension lọ lọ browse lórí nẹ́ẹ̀tì ìwá èkó tán pè só ti yé kọ wá kó wo iṣẹ́ tó ń ṣe ìjà wo ló ti jẹ lébédé gúre káyì ṣe bá ọmọrú ọ̀bẹ tó ń jẹ àwọn ọbẹ̀ oní tòmátì alágolo tòmátì alágolo àwọn ìtàn dá ilé jù tèmi ní kálukú wá ń kó sí wọn gbogbo àwọn elébèdè yẹn ìjọ wo lèmi ti jẹ́ kẹ́ ìjọ wo ni wọ́n ti jẹ́ so tó rántí olú ta lọ́mọ olú ń bì ṣé mùsùlùmí kẹ́ máa ń pe olú ìjọ ta ló ti jẹ́ olú lọ́dún yìí ọya ìdánwò tó o bá ti jẹ́ olú lọ́dún ìnáwó rẹ̀ sókè ṣe rí nǹkan ọ̀sẹ̀ ń tọ́ jẹ olú nù wa olú sì rẹ irúgbìn sórí olú kèé ṣe ẹranko irúgbìn ni kèé sẹranko kọ̀dà bí ìgbín kọ̀dà bí adìẹ irúgbìn ni ọ ń jáde nínú ilẹ̀ ni sóorí tí olú bá jáde nínú ilẹ̀ tán bá bọ́ ọ sí olú mọ́ bẹ́ẹ̀ tọ́ ọ wá jẹ olú o níbi ẹja àtẹran mọ́ gbàgbé ẹja àtẹran mọ́ta àlàkùn wà ní àmì kù. sẹ́yìn náà wọ́n tá a sọ ìyá ń jẹ wá ìyá jẹ wá gidi táàmà gbogbo àwọn oúnjẹ táwọn ìyá bàbá ayé ẹjọ́ ń jẹ tí ń jẹ kán dá pé àwọn ọ̀jẹ́ mọ́ magi mr small tantalizer là ń jẹ àwọn oúnjẹ oní magi àwọn oúnjẹ oníyọ̀ àwọn oúnjẹ oní ṣúgà sórí olú tó lọ ṣèwádìí nípa rẹ̀ ìmọ̀ ẹ̀jẹ̀ láti fi rinlẹ̀ tó o bá ń jẹ olú ẹ̀jẹ̀ ó wà lára rẹ̀ dáadáa yes or no ìjọ wò láti wá jòlú kẹ́yìn so orí olúbó sẹ́wọ̀ yẹn tọ́bẹ̀ ìdára tó bẹ́yà bí agolo kan ó lè jẹ́ 200 naira wọ́n tà torí kọ̀kọ́ mà ṣùgbọ́n iṣẹ́ tí yóò ṣe lára àwọn ará oko àwọn ọkẹ̀ máa tú olú ni wọ́n máa wá tú wọ́n máa wá jẹ inú wọ́n máa wá dàbí wọ́n bá tún náà fi amikú lè ṣe ìmọ̀ òsùn ọ̀bẹ nínú àwọn arúgbìn àwọn ètọ́já sí pé ó máa ń dùn lẹ́nu tí èkó sẹ́ẹ̀mọ̀ pé ara àwọn rúgbìn òun ni ápù wà ara rẹ̀ ní pineapple wà ara ẹ̀ lọ̀gẹ̀dẹ̀ wà ara ẹ̀ lọ́sàn wà ara ẹ̀ ní támúrù wà ara ẹ̀ ní guava wà ara ẹ̀ ní mangoro wà gbogbo àwọn rúgbìn tí mo sọ yìí ó máa ń dùn ẹ wá wo èso dàbínù tá a fi máa ń sínú èso támúrù yẹn odidi rìsáàjì tiwa táwọn èèyàn ti gbé támúrù wọ nutrients àwọn èròjà asara lóore tí ń bẹ lára támúrù ó lágbára púpọ̀ ìyẹn ló fà sẹ́rí ayéronú sí àní nínú súnà wa Muhammad sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká mú támúrù nìkan tẹ́ ẹ bá bí ọmọ tuntun gbogbo ẹ̀yin tẹ́ ẹ jóbe ẹ̀yà àdìmọ́wọ́ nínú fẹ́ kọ́kọ́ wọnú ọmọ yín atahnik òun ni kẹ́ ẹ kó jẹ èso dàbínù èyí tó nílẹ̀ jù náà rọ àwọn àfáà ní pé kìí ṣe pé tọ́jẹ́pá ànàbí nìkan ni ó máa ṣe tó rá aráhùn onímọ̀ tó sọ wípé ànàbí nìkan ni aráhùn tó sọ bẹ́ẹ̀ náà onímọ̀ pé nígbàtà ànàbí àsálà mú pé àwọn sàbẹ̀ ìlọ́gbọ́n máa kára wọn àti kágúmẹ́ntì wọn bẹ̀tọ̀ wọ́n lọ́àlẹ̀ èyí tí àwọn wà convince of òun ni wípé kò sí tó burú káwọn náà tó máa ṣe yàtọ̀ sí pé afíṣẹ́ tabarruk èso támúrù yẹn gangan ó níṣẹ́ tí ó ṣe lára ọmọ tó tọ́ ẹwẹ́ ni ọlọ́run kó jẹ èso támúrù kó jẹ kóná kó kò sẹ́nu ọmọ yín èso yẹn dùn lẹ́nu ó tún ṣàǹfààní bákan náà nínú súnà òun ni tá a bá ń jẹ sàárì tán ká máa jèso odidi ni nímọ̀ sàhúrò mọ́mìn àtàmọ̀ mélòó ló ń jẹ támúrù mọ́ nínú wa tá a bá jẹ sàárì tán súnà ní ká jẹ dàbínù ara aṣẹ́ tó ń ṣe ó máa ń aid digestive system tó o bá ń jẹ èso dàbínù lórí oúnjẹ ọ̀fẹ́ sọ ọ̀fẹ́ tọ̀ ọ̀fẹ́ yàgbẹ́ ìrònú ni tá a bá tún fẹ́ ṣe ìfitọ́ọ̀rù látàárọ̀ tá a bá tún jẹ èso dàbínù agbára tún dé jama ibo ni dàbínù ti ń jáde wá à ń bá ti náà fi ha mẹ́kò lè ṣe ìmọ̀ọ́sọ àsáwọ̀ ọlọ́run làwọn mú oríṣiríṣi irúgbìn wa àwọn irúgbìn kan bẹ tí ó tó báyẹn bákan náà àwọn irúgbìn kan bẹ àwọn ọmọ lọ́mọlẹ̀ ni ibi kan máa lọ yẹn ibẹ̀ ni gbígbà àdúrà wà fún wọn bí ẹ̀gúsí bí ẹ̀wà ẹ̀gúsí tí ó bá lọ òfòlólówó rẹ̀ bábọ̀ mẹ́ ẹ̀wà tí ó bá máa lọ sọ́tẹ́jì ní ọjẹ́ fólówó rẹ̀ téèyàn bá gbin ẹ̀gúsí bíi mẹ́wàá tọ́wá lọ́dẹ gbogbo odidi central mosque ui tàwà yìí tí ẹ ti dá bí ẹ̀gúsí bá ṣe ń lọ sí bẹ́ẹ̀ ni ó ṣe tanná sí bẹ́ẹ̀ ni ó ṣe sọ ọmọ sí bẹ́ẹ̀ ló ṣe jèrè sí ẹ̀wà àṣẹ àwọn lẹ́ranko àwọn irúgbìn tí ó máa fà ẹ̀wà yóò máa lọ́ káàkiri tó bá ti wá ń lọ yẹn ibẹ̀ ni yóò ti máa taná ibẹ̀ ni yóò ti máa so ibẹ̀ láti máa ká bẹ́ẹ̀ ni tá a fẹ́ ká ó sì kú sí. Rọ̀bátínà fi Àwọn onídìí kan máa fà kan máa ga ni ọ̀pẹ̀ṣẹ̀ máa ga sókè àní ọ máa ga sókè àní ọmọ ga sókè tí wọn ò bẹ́ẹ̀ lè ga ológun sọ́ọ̀tì wo àgbàdo tó ọba gbin àgbàdo tí ọba ga ọmọ rádaràdá báyìí ni ó yọ yóò taná lóòótọ́ yóò yọ rùkẹ̀rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ọmọ tí ó yọ ò ní tóbi jẹmọ́ ṣe tán sọ́yà bí òye àwọn rúgbìn bí ọ̀pẹ àwọn ọmọ ga bí támúrù kan tó wá máa so àwọn rúgbìn kan lélẹ́yìí ọlọ́run tó wá ṣe àwọn kan láwọn irúgbìn tó já sí pé abẹ́lẹ̀ ti máa ń rí wọn kárọ́ọ̀tì níbo la ẹlòmí òkè kárọ́ọ̀tì abẹ́lẹ̀ ti wà fún ó rò pé kárọ́ọ̀tì wọ́n máa ń já lókè bí ọ̀sán ni kò rí kárọ́ọ̀tì ní ilẹ̀ ẹlẹ̀ láti wa kárọ́ọ̀tì ẹ̀gẹ́ ẹlòmí òkè lérò pé báyà ẹ̀gẹ́gẹ́ wọ́n máa ń já bí ọ̀sán ni rárá o bí ìgbà tá a lọ excursion ní IITA láìpẹ́ yìí tí ọ̀rọ̀ dá káwọn ọmọ lọ bí ọmọ mi ìlú àwọn ọkọ̀ orí gẹ̀ẹ́gẹ̀rí wọ́n wá fi gẹ̀ẹ̀gẹ́ ọmọ kí lélẹ́ igi ẹ̀gẹ́ kó ah, ọmọ mi ò rírí ọmọ mi ọmọ pé ẹ̀gẹ́ gẹ wọ́n máa wà irú àwátá gbóko èmi gbóko ń tèmi so ti yé ní sípò àmàlà for so many years ọ jẹ́ kí mo gba àwọn kan tí mo sọ fún èmi jẹ olúláyé ìgbín gbogbo ẹ̀ ah, òkété owó làjẹ́ rí ń bẹ̀ gbogbo ẹ̀ lájẹ́ ìgalà ẹ̀tú alákàn síwọ̀ tó jẹ́ alákàn alákàn tá lọ múnú sàútì ní fọ́múlà tó bá sọ́ra alákàn ọgbọ̀wọ̀ rẹ̀ jẹ́ ṣùgbọ́n tó bá ma alákàn mú tálákàn bá jẹ́ 1 million ìkọ̀ọ̀kan láàmú wọn jáde nù sa ó ti ní fọ́múlà ó ti níbi tálákàn rí ẹ̀ máa wà ó ti níbi tágbòwọ̀ wá sí tó mú báyìí yá àfà jáde tó bá tó wá sa alákàn tó yóò tó wá pán ara àwọn táàrí jẹ mọ́ nìyẹn jọ òjì alákàn kan yìí ìyá ń jẹ wá gidi o àwọn oúnjẹ onímagí gàgà bá ń jẹ kí kọ́lọ́ jẹ́ mi ọmọ ẹ̀kọ́ wọ́n bá ti náà fi ámì kú lè ṣe ìmọ̀ zoon àwọn orúgbìn kan bẹ́sẹ́ abẹ́ láti máa ká wọn tẹ́gẹ́ ọba ti lè ta lábẹ́ ẹni tó gbìn gẹ́ ṣòfò kò jèrè lórí ẹ̀gẹ́ ẹni tó gbìn tíṣu ọba ta lábẹ́ onítọ̀hún ó jèrè ó ṣòwò ṣọ́ọ̀tì àwọn irúgbìn kan wá ń bẹ ọlọ́run ní jẹ́ ọká wọn lábẹ́ tó ọba ká wọn lábẹ́ òṣò nìyẹn orí láti máa ká wọn tó ọba gbogbo àfà mọ́retí ipọ́ ká lábẹ́ orí ló ti ka ọsàn orí ló ti ka ọ̀gẹ̀dẹ̀ orí ló ti ka ọ̀pẹ orí ló ti ka támúrù orí láti ń ka a wá rò pé kí ló dé tọ́lọ́run ọba ṣe báyìí ọlọ́run fẹ́ jẹ́ ó yé wa pé alágbára lòun òun lè mú nǹkan jáde láti inú ilẹ̀ òun lè mú nǹkan jáde látorí ilẹ̀ Allahu akbar kabira wa ambatina fiha kulli shay'in mawzun àfáà ní gbogbo àwọn nǹkan yìí tá a bá ti wá kéré wọn tán á tún wá máa tà fún àwọn arúlàsùwàk àwọn ọlọ́jà àwọn tó jẹ́ pé àwọn ò lè dáko àwa lè dáko àwọ ọ̀wá lè dá ǹtà àǹtàwà gbìn àwọ ò lè dá jẹ nígbà tí mo bá dáko éka mẹ́wàá mo fi gbin ẹ̀gẹ́ ẹ̀gẹ́ wá ta wá wá fùfú mélòó mo fẹ́ jẹ tí ó fi sú mi èlùbọ́ ọlá fún mélòó màá jẹ tí nìkàkíyán bá ti ẹ̀tún wà níbẹ̀ tí ó tó wà nìkàkíyán ẹ̀gẹ́ kan nìyẹn tó jẹ́ pé a lè jẹ́ ń su a tún gbogbo nìṣe lòun èyí ò tó máa ń dùn lọ́tọ̀ àwàlẹ́ ọlọ́run sàmù wapọ̀ ṣe bí wọ́n ti sápò lóko ìdí sí ìwọ tọ́lọ ń bá ní ọ̀rọ̀ alẹ́ ọ̀yá ayọ̀ díẹ̀ tó fi máa dáko tọ́ ọ̀bá ti ẹ̀lẹ́dá ogbó kó kọ́ ọmọ ẹgbẹ́ ẹ̀fọ́ kọ́ ọmọ ẹgbẹ́ eléwédé kankan kó o ní fish pond níbẹ̀ tó máa sin ẹja kó o ní slary board tó fi máa sin ìgbín ó lè máa ráwọn nǹkan gidi jẹ tó bá tún lè rí kárọ̀tì náà gbé síbẹ̀ tó máa rí nǹkan díẹ̀ díẹ̀ jẹ àwọn nǹkan tí ó máa jẹ́ kíkíni kó ìsẹ̀mí ayé rọrùn mọ̀tàá aláàkún wà láàrín lẹ́yìn tọ́lọ̀ bá wá ṣe báyìí wàjá náà làkún fi àmà àìṣà ọlọ́ni ṣe wá rí gbogbo tí ń jáde nínú ilẹ̀ yìí o jà náà làkún fi àmà àìṣà ìta ń sàlàyé látẹ̀ẹ̀kẹ́gẹ́ lọ́lọ́wọ́ bá wá sọ yìí a wá fi síbi àwọn nǹkan tí bá ń jáde nínú ilẹ̀ mà àìṣà àwọn tẹ́ fi máa sẹ̀mí ayé rọ̀rọ̀ àṣẹ wọ́n ní means of livelihood fún yín tọ́já sí páwọn nǹkan yẹn ẹ máa fi ṣẹ̀ṣẹ̀mí ayé lọ́nà lóríṣiríṣi ọ̀nà alákọ̀ọ́kọ́ ẹ̀yin kan bẹ tẹ́ máa rówó ń bẹ̀ àṣàgbẹ̀ gbọ́dọ̀ wà nínú wa kùránì ń sọ̀rọ̀ mùsùlùmí ò ronú sí kùránì ṣe rí mọ̀ nǹkan tí sàtífíkẹ́ẹ̀tì tọ́sẹ̀mí àti yín dà òun lẹni tí ò lè ronú kọjá shirt and trouser àti tie àwa ń sọ pé kò síṣẹ́ kò síṣẹ́ gbogbo lẹ̀ tó wà lọ́nà kiri wọ́n ti tàátá gbogbo lẹ̀ ìbàdàn lálùpọ̀lọ̀ ọ̀nà owó wọ́n ti tàátá sọ́ra àwọn ọkọ̀ kan bẹ níbàdàn wàláhì tó bá fẹ́ ralẹ̀ bí éèkà kan ìkíní kan wọ́n lè mọ́ta fún ọdún 10,000 lọ torí wọn ọ̀rẹ́ ni tí ọ̀rà gẹ ọlọ́run bá ń sọ fún wa pé àṣẹlẹ̀ yìí ara ń tẹ́ mọ̀ rí bẹ̀ jà á ná làwọn ọ̀rẹ́ àwọn tẹ́ fi máa ṣẹ̀ṣẹ̀ ayé ìrọ̀rùn bẹ́ẹ̀bẹ́ só orí páálí tọ́lọ́ ní ọgbà gbogbo akọ́lá àṣìṣẹ́ ọ́fíìsì èyí èéṣe pé a rí àwọn ọmọ ìyá wa náà ibò náà àwọn ọmọ ìyá wa UI yìí e. tó jẹ́ pé àgbẹ̀ àgbẹ̀ ńlá ibẹ̀ náà gbogbo mílíọ̀nù táwùsàn tí wọ́n ná ní ìsìn ẹlòmíà wà wà òun ò lè máa jẹ ní ṣe mechanized farm ní tí ó jẹ̀ṣẹ̀ bí wọ́n graduate ní orí tí ó pé ó lè mọ nǹkan tó ṣe kìí ṣe pàní ọwá má dà kọ wá máa sáko kẹ́yìn rẹ̀ wá kẹ́kọ́wọ̀ rẹ̀ ó ti ya bí ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún ìta ń sọkọ́ yẹn ilẹ̀ lọ́wọ́ ńlẹ̀ yìí ọwáṣẹ́wáṣẹ́ ò ríṣẹ́ lọ́wọ́ ohun tó lè filẹ̀ ṣe ẹlòmínú wá lóko bàbá wá lóko màmá wá lóko tó ọba dóko yín wọ́n ó tún pọ̀ lé pé ah ọmọ tó parí University of Ibadan wà lẹ́wọ̀n ó máa pọ̀ lé ọmọ yìí ò tiẹ̀ mọ̀ máa ṣe máa ní wọ́n tó máa tó fún wọn ní nǹkan lọ́tọ̀ nínú àwọn ilẹ̀ èyí tá máa fi dáko wà ń bẹ̀ nínú àwọn ilẹ̀ èyí tá fi máa sun ẹja wà ń bẹ̀ nínú àwọn ilẹ̀ èyí tá fi gbin kárọ̀tì wà ń bẹ̀ nínú àwọn وجعلنا لكم فيها معايش وما لستم له برازقين bákan náà Ọlọ́run bá ní wípé yàtọ̀ sí pé ó lè máa mówó wá fún yín wàmá lásùn làwù bí rọ̀sìkìn àwọn nǹkan tó já sí pé ẹ̀ẹ̀tọ́ bẹ́ẹ̀ kẹ́ẹ̀lẹ́yìn lẹ́ẹ̀bọ̀ wọn kẹ́ẹ̀lẹ́yìn lẹ́ẹ̀fún wọn àfàwọ́ Ọlọ́run àwọn tó bá ń jáde nínú ilẹ̀ yóò tún máa jó oúnjẹ fáwọn náà àwọn wá làwọn àfó onítẹ̀fsíìrì ń sọ àwọn afọ onítẹ̀fsíìrì ní tọ́lọ́wọ́ bá ń sọ mẹ́rin ní àdìgbà àwọn ẹranko lọ́wọ́ bá ń sọ sẹ́ẹ̀rẹ́ àwọn ẹranko a lè bọ́ wọn ọlọ́run ló lè bọ́ wọn àṣẹ nínú tó bá ń jáde nínú ilẹ̀ òun láàfin máa bọ́ ẹranko ẹwà àbúrẹ́ ó nípa nàbí sallallahu alaihi wasallam ó ń sọ nípa obìnrin kan olóbìnrin yẹn yóò wọ̀ná a ní hírà tí habasa ti ha nítorí olóńgbò tó dé mọ́lẹ̀ ṣe ráwà táa bá ń sin ẹran ká sọ̀ra ẹran lè máa jalé lóòótọ́ tẹ́ ẹ bá ti lè dé mọ́lẹ̀ gbọ́dọ̀ máa fún lóúnjẹ tẹ́ ẹ bá ti ní fún lóúnjẹ tú ẹran kó lẹ̀ sẹ́yìn rí ẹranko kan rí pé ebi pa kòrò jẹjẹ láíláí tẹ́ ẹ bá rò pé ẹranko àìsàn kan lọ́yà pa gbogbo ẹranko tọ́lọ́wọ́ bá dá kò sẹ́ranko náà tẹ́bi ọ̀pá kú bẹ̀rẹ̀ látòrí adìẹ tẹ́ ẹ bá ti tu adìẹ lẹ̀ adìẹ ó rí nǹkan jẹ tẹ́ ẹ bá tu ewúrẹ́ lẹ̀ yóò rí nǹkan jẹ bẹ́ẹ̀ tú màálù ẹ̀ á lè rí ẹranko pé ẹranko yìí ebi lọ́wọ́ apá kú wàmọ́ ńlá rọ̀ sí kíì àtàwọn ẹranko tó jẹ́ pé ẹ̀yin ẹ̀ lágbára kẹ́ ẹ bọ́ wọn àfàwọ́ nínú tí ó máa jáde nínú ilẹ̀ wọ́n tó máa jẹ níbẹ̀ arábìnrin ta wá ń sọ yìí anábì sallallahu alaihi ó ní yóò jí àlọ́dọ̀ a ní hírà tí ń habasa a nítorí olóńgbò tó mọ́lẹ̀ láìyà ata àmọ́ta kò ọba ń ẹranko ní fún àìwá tó fún olóúnjẹ ò tí tó yà kò tó wá fi olóńgbò yẹn sílẹ̀ tákùlù mẹ́nẹ́kọ̀ ṣáṣẹ̀ láàrùn kó tó wá máa jẹ nínú àwọn tọ́lọ ń pèsè fún lórí ilẹ̀ olóńgbò fi wá kú ọwọ́ ó febi polóńgbò lọ́n ó jẹ́ ìyà lọ́rùn wà mọ́ lásùn làwú bìrọ̀ sí kí àṣẹ atúndí nínú àwọn wọ́n ló tó kọ́ sínú àlàábídù wàlìmáà àwọn ẹrú yín lọ́kùnrin àti lóbìn ẹ má rò pé ilẹ̀ ń bọ̀ wọn ọlọ́run ọba ló ń bọ̀ wọn nínú àwọn tó bá ń jáde nínú ilẹ̀ yóò tó máa jẹ́ ìjẹ ẹ̀mú fún àwọn ẹrú sí iye àwọn náà máa rí nǹkan jẹ ẹ̀rí pé láyé ìjọ tó máa ń lo ẹrú fún iṣẹ́ oko ibi a bá ti ń wo aláàárẹ̀ láti ń tọ́jú ara ẹni ẹrú tí wọ́n ní ọlọ́ sábó ó dìgbò sọ́gbó òsì lé yọ́ ya ká ọsàn yóò mú ọsàn méjì yóò ya fàdà gbẹ́lẹ̀ tọ́rọ́gà rẹ̀ gbọ́dọ̀ rí bó mu ọsàn ọgọ́fẹ́ ẹ̀lùpá yóò ya gbẹ́lẹ̀ yóò ju ọsàn bẹ́ẹ̀ tó bá rí pé ọ̀gẹ̀dẹ̀ kápá yóò tù sọ́gọ̀ ọmọ ọbọ̀ yóò kà bí méjì mẹ́ta yóò ya jẹ epo ọgẹdẹ yóò ṣe kí ni o yóò dùn mọ́lẹ̀ tó dàbá débẹ̀ ah, àwọn ẹyẹ tó ti jọ gẹ̀dẹ̀ ẹyẹ kọ́ jẹ́ o ta lọ jẹ́ ẹrú lọ jẹ́ wà máa ń lásán láwọ́ ìrọ̀sìnkí àtàwọn tọ́já sí pé ẹ̀ bẹ̀kẹ́ ẹlẹ́ fẹ́ wọn àfàwọ̀ ọmọ wàyí mi ṣe ilá ìdáná ọ̀sá inú wà máa mọ́nà sínú ilá àbíkọ́lá màálù ọlọ́wọ́ tó máa bá sórí àwọn ọ̀rọ̀ míì àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú tàà àṣẹwà yìí ní ṣe ilá ìdáná ọ̀sá inú wá sí nǹkan kan bọ́yá ní sánmà àbílẹ̀ ni ilá ìdà náà kọ̀ sára ìlú àfikọ́já sí pépẹ pọ́ọ̀rọ̀ nǹkan yẹn ọ̀dọ̀ àwọ̀ ọlọ́run ọba ló wà ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́n táwọn tó fà sí róòmù tí wọ́n sọ ọlọ́run ọba ọba àlékè ọlá ọ ń sọ nípa pé àwọn nǹkan tí ń bẹ ní sánmà àtilẹ̀ gbogbo nǹkan tán ní bùkátà sí ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà pẹpẹ tání bùkátà sí nínú oúnjẹ kọzínátù tọ́án ọ̀dọ̀ ọlọ́run lọ́wà kọzínátù libas ní tí wọ́n máa wọ̀ nínú aṣọ ọ̀dọ̀ wọn ọlọ́run lọ́wà nínú àwọn mọ́ṣọ́bà àwọn nǹkan tí wọ́n máa mọ ọ̀dọ̀ wọn ọlọ́run lọ́wà gbogbo ayé òun láàrin ẹwọ́n ọgbọ́n tó gbogbo ayé gbogbo yín lẹ́kọ́lé gbogbo ayé òun ni nǹkan ọ máa rọrùn fún ṣùgbáwọ ọlọ́run ọgbọ̀ máa máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa nàná sílù ìlàmìkọ́dàrí màálù àfáà ní àṣẹ́tùmọ̀ rẹ̀ ní wípé ọlọ́run ọba àlékẹ́ ọlá yúntìrù yóò máa rọ òjò fáwọn èèyàn kan wà yúrọ́mọ̀ àkàrù kò ní rọ̀jò sọ́dọ̀ àwọn mìíràn ìwọ̀nba tọ́lọ̀ ń bá ní wípé a fẹ́ sọ̀kalẹ̀ sí nàìjíríà yóò wà rọ̀ wọn bọ òjò yẹn fún wa ní nàìjíríà ọdún tọ́rọ̀ jù fáwa nàìjíríà Ghana lè máa pariwo pójò tó lọ́dún yìí àwọn ń ní South West pé òjò pẹ́ bẹ̀rẹ̀ lọ́dún ìgòjì á tètè rágbàdo jẹ òjò yẹn rọ̀ níbòmíì táwọn tètè rágbàdo jẹ ìwọ̀nba ń tọ́lọ ń bá di wípé àwùjọ kan ní bùkátà sí yóò wà rọrí òjò yẹn fún wa àfáà ní débi wípé bí máa ká náà fi lè báhà lórí pé irú àwọn nǹkan yẹn náà ó sarajọ tí ó wà di odò ńlá a máa fà tójú ọ̀bá ẹ lọ àwọn odò ńlá àwọn náà máa ṣe wọn a máa fà torí páwọn òjò tí ń rọ̀ àwọn òjò yẹn ló ń sàrájọ ló ń sàrájọ tó di àwọn òjò ńláńlá yẹn ṣùgbáwọ ọlọ́run la wá ń ṣe tọ́jẹ́ pé ìwọ̀nba òjò là ń rọ̀ ilé sì dájú pé nínú súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tá a bá rí pé òjò tó lágbára ló ń rọ̀ òjò ti ń wólé òjò ń gbé èèyàn lọ ó ń gbé mọ́tò lọ ìwé ìtọ́rọ̀ ní Ọ̀yọ́ state bí ọdún mẹ́ta àbí mẹ́rin sẹ́yìn kọ́lọ̀ kó máa fi sọ ẹ̀ṣọ́ wa táwọn èèyàn kú lọ táwọn ilé tójò gbé wọn lọ táwọn èèyàn tí wọ́n pòórá sínú omi táàrò kù wọn dùn ní táa bá ti wá rí tójò ń rọ̀ á mọ̀ wá sàdúà tójò yẹn bá ti pọ̀ jù Allahumma alálàkámi wà zìrọ́bì wà bùtúnì làáúdíyà àṣẹwọ ọlọ́run òjò yìí àní ọmọ́rọ̀ jù ìwọ ọlọ́run àtóbẹ̀ káà ní ọmọ́rọ̀ jù àbíkọ ọmọ́rán so orí ibi tí wọ́n bá ti ní bùkátà sójò àwọn orí àpáta àwọn anúgbó àwọn oko àwọn ibi tí wọ́n ti ní bùkátà sí ni ọmọ bá ní rọ́lọ ẹwádà àfáà kan ọmọ wá tàn jẹ pé àwọn ń tìjú ẹnìkankan ò lé tí òjò wà láì ọdá mi lójú lọ́dọ̀ ọlọ ẹnìkankan ò àti tìjò tọ́ ọ bá rò pé bàbá alágbára kan ó tìjò àǹjànú ni tí ò yáwó èèyàn òjò lè máa rọ níbi tó rò pójò ní rọ tó já sí kaná gbéra wọn pa tí wọ́n ń da omi a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá nípa alámùlì ni wà ṣàyàté tó bá sọ pé àwọn kan ló tìjò ní ìsìn òjò tí wọ́n tẹ àwọn tó lójú ọmọ rọ sí máa dá tí rò sọ́wọ́rọ̀ àwọn tọ́lá wọn máa ń ti òjò ìbéèrè tàbí wọn ṣé mẹ́kálà tọ́lọ̀ wọn bá ní kọ́ máa rọ̀jò sóhun lẹ́ẹ̀sọ̀ fún ni pé kọ́ dáwọ́ ọ̀sẹ́ dúró àbẹ́ sọ fọ́lọ́ pé wọ́n lọ́hàn nídìí òjò lásìkò yẹn nígbà tá a fi wà nílé kéwulé ìṣẹ̀lẹ̀ kan tó sójú mi rí báyìí alọ́mọ́ olùdí lọ́dún yẹn mọ̀lúdí ìbídíà alọ́ lọ́dún yẹn ọlọ́run bá ti làwọn abẹ́fẹ́lẹ́lẹ́lá sọ <clears throat> wàláhì tí mo ń sọ ìkéése pé wáyá tàn àrò orí sọmọ wà níbẹ̀ ní tó ṣẹlẹ̀ àwọn àfáà wá pọ̀ mọ̀lúdí lákan bàdàn yìí ni sọ ọmọ tí ó wà ṣẹlẹ̀ òjò wá sú wọ́n bá sáré pẹ́ra wọn òjò yóò gbọ́dọ̀ rọ̀ ànàbí là ń ṣe kò gbọ́dọ̀ rọ̀ afa àkílẹ̀ yìí náà tó jẹ́ òfin rọ̀ èyí ni oríṣiríṣi nǹkan làwọn àfáà yẹn ṣe òjò rọ̀ débi pé wọ́n ló ní dárú lọ́nà òjò ọ̀rọ̀ adá pé di pé àṣà aláàtù tó o bá fẹ́ mọ̀ bí ó ti ṣẹlẹ̀ mọ́sálásí náà ti ṣẹlẹ̀ olùdí ìjọ yẹn àdúgbò òbí tó wà mọ́ ọmọbẹ̀dọ́ ní mọ́ ọmọ ìbẹ̀dọ́ ní ìgbà náà sì rẹ̀ sọ́mọ̀ èyàn tí ìgbà sórí tí máa ń jẹ́ èyàn ọgbọ́n òun ni rorí súnà súnà ní ọ́ láìbírẹ́tì rẹ bídí à máa ń jẹ́ kọ́pọ̀ ló dúdú ni súnà ní máa láìbírẹ́tì èèyàn àwọn kánú àwọn gọ̀rọ̀gọ̀rọ̀ yìí àwọn náà tún àrò pé ah kálọ́lọ́ ń bà lọ fi pọ́n wọn léńjọ́ náà tójú ọ̀bá rọ̀ wọn ah àwọn sí ọ̀gbọ̀dọ̀ kóríjọ kójú ọ̀mọ́rọ̀ àwọn sí ọ̀nà kóríjọ ọjọ́ òjò rọ òjò tún gbé tẹ́ǹtì sincerely òjò rọba bálájọ́ náà létà tí mo wá gbọ́ wàlẹ́ ọlọ́run tó mi ọlọ́run ní kójú ọ̀rọ̀ ọlọ́run nígbẹ́ tó di ọ̀rọ̀ ìjọlẹ̀ o kálójú ọ̀bá lọ rọ̀ ní wọ́n tó gbokùn nìyẹn sọ wá rí kálójú náà bá wá rọ̀ dọ́là easted rọ́jọ́ orí ẹ̀dẹ́ ni irú ètí mọ̀sáìlà <clears throat> mọ́tò lè kàdá tó ṣe irú ètí mọ̀síwùdájálì tí wọ́n padà ṣe tí ó lóun pààyàn ní ẹ̀dẹ́ ni torí àwọn tó já sí pé wọ́n lè sórí ibú látara وَمَا ننزله إِلَّا بقدر معلوم jàmáà àsọjọ́ tọ́lọ́run ọba rárá ń rọ̀ yìí àwọn ọlọ́run ọba pẹ̀lú òdiwọ̀n tó ti wà ládọ̀ àwọn ọlọ́run a ti mọ̀ pé ní nàìjíríà iye òjò tààrọ̀ síbẹ̀ rèé ní amẹ́ríkà iye òjò tààrọ̀ síbẹ̀ rèé ní saudi arabia iye òjò tààrọ̀ síbẹ̀ rèé pẹ̀lú tọ́lọ́run ọba ti mọ̀ tó ti wà nínú òdiwọ̀n tọ́lọ́run ọba fẹ́ràn ni وارسلنا الرياح لواقع وارسلنا الرياح لواقع فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين ọlọ́run bá tún wá bọ́ síbi ọ̀rọ̀ atẹ́gùn àṣẹ́ta bá ń sọ̀rọ̀ sánmà tá à ń sọ̀rọ̀ ọlẹ nínú àwọn nǹkan tó ń jẹ́ kí sẹ̀mí ayé ó rọrùn fẹ́mi àti yín òun látẹ́gùn wà arsalna rìyà àlàwà kẹha fa'ansalna mina sàmà ìlà a fa'asọ́ iná kùmọ̀ wà máa tún làwọn òkè kọ́ ọlọ́run bá fẹ́ jẹ́ káwọn nǹkan kó tún yé wa nípa atẹ́gùn àti bóhun ọlọ́run ọba àlejò ọlá sí ń atẹ́gùn wàhálsánà àwọn ọlọ́run là ń rán atẹ́gùn níṣẹ́ ti wá rán atẹ́gùn níṣẹ́ ẹ rí pé máa ní a máa sú tí ò ní ìgbà mí òjò oṣù yóò tún rọ̀ ìgbà mí òjò ní ṣú yóò sì máa rọ̀ gbogbo ẹ̀ náà fi ń sọpá lágbára lọ́lọ́ táà bá ti wá rán atẹ́gùn yẹn ara sẹ́tàwọn atẹ́gùn máa ń ṣe ni wípé ẹ̀sújò yẹn rè atẹ́gùn ọwà tú ká atẹ́gùn yóò tú ẹ̀sújò yẹn ká ojú ọjọ́ tó ti dúdú ó lè di tí ó padà mọ́lẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀sùjò yẹn wá rè á fatẹ́gùn tún yọ wà á rọ òjò lójò tí ó máa tù ní lára ilé ìjá sí pé nínú súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam tójò bá ń rọ̀ á máa sọ pé Allahumma sayyiban nafi'an ìwọ ọlọ́run òjò tí ó rọ̀ yìí òjò tí ó tura òjò aláǹfààní òjò tí ó ṣàǹfààní ní oṣù lóyìn fún tá a bá ti wá rán atẹ́gùn báyìí atẹ́gùn a máa wá tú àwọn ẹ̀sùdò yẹn tó fi já sí wípé gbogbo tó yẹ ká ṣe wọ́n wà á ṣe bákan náà ara ń tátẹ́gùn tó máa ń ṣe ọ̀bẹ nínú àwọn rúgbìn tó já sí pé wọ́n ní bùkátà sí atẹ́gùn atẹ́gùn ọwà mú omi yóò wà fà lọ síbi tó yẹ kó dé lára rúgbìn kọ̀ọ̀kan ṣe ẹ̀fẹ́ tó jò bá ń rọ̀ atẹ́gùn máa ń sábà fẹ́ ara sẹ́tàtẹ́gùn ń ṣe ni pé ìbò lọ yẹ kó mi elé ọlọ àtẹ́gùn ó gbé lọ ìbò lọ yẹ kélé yìí ó dé yóò wá ti lọ ọbẹ̀ òjò a máa rọ̀ níbi atẹ́kùn ó sì sí lọ faculty of arts ẹ mọ̀ wá rò pé ibi ìlòjó ti ń bọ̀ ṣùgbọ́n lọ ní ibi tá a ti nídìí ẹ̀nu atẹ́kùn ni ó darí ẹ̀rọ ọbẹ̀ aláṣẹ atẹ́kùn nìyẹn bákan náà àwọn atẹ́kùn yìí nínú àwọn nǹkan tí wọ́n tún ń ṣe òun ni wípé àwọn rúgbìn kan bẹ wọ́n máa ń mì sọ́tún wọ́n máa ń mì sọ́sì wọ́n á mì síwájú wọ́n á mì sẹ́yìn ibi mímì yẹn ibẹ̀ ni ìdàgbàsókè tí wọ́n wà tí wọn ò bá ti máa ṣe léyìí kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n bí kọjá pé kátẹ́kùn ọmọ wa darí wọn wọn ma wá dàgbà fèmí àti yíká wọn jẹ wà tó arsal náà rú ìyá aláwá kẹ́ fàánzálìmọ̀ mìíràn sàmà ìmá tó bá ti wá di pé ẹ̀sùdò yẹn ti tún yángayángá a wà á omi kalẹ̀ láti sánmà sẹ́ omi òjò ọ̀rọ̀ wá pọ̀ lórí ẹ̀ torí pé omi tọ́lọ̀ bá omi tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ láti sánmà omi mímọ́ ni omi òjò bá a ṣe lè mú bẹ́ẹ̀ la lè jọ́sìn omi òjò bá a ṣe lè mú bẹ́ẹ̀ la tún lè lò fáwọn nǹkan míì nínú àwọn nǹkan tá à ń ṣe nínú sẹ̀mí ayé bákan náà fàṣkọ́ iná kú mọ́rù àwa ń fún yín lómi mú látara omi òjò lọ́nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ tó jù bá rọ̀ ẹgbẹ̀ omi omi tẹ́ ẹgbẹ̀ yẹn ẹ mú àràpá fún yín lómi mú ni ọ̀nà kejì àwọn èyí tẹ́ ẹ̀ bá wá rí gbè nínú omi òjò yóò wá wọnú lọ àṣẹ omi tá a sọ a agbẹ́lẹ̀ aka omi nínú omi òjò tọrọ ni ọdún tí ẹ̀rùn bá mú tójú ọ̀rọ̀ dáadáa àwọn kànga máa ń tètè gbẹ ṣùgbọ́n ọdún tójò bá rọ̀ dáadáa kànga òkú tètè gbẹ ara sí ọlọ́run ọba ni. فأسقيناكم وما أنتم له بخازنين bá a ṣe wá ń fún yín lómi ìmú yẹn àwọn èyí tó já sí pé ẹ̀ tún lágbára kẹ́ ẹ lè stọ̀ rẹ̀ ẹ̀ lágbára kẹ́ ẹ lè fipamọ́ àwọn tó bá yín fipamọ́ sínú ilẹ̀ tó já sí pé padà máa rí mú kí wá ní tọ́lọ́run bá sọ̀tẹ̀lé kásáré tu káfílẹ̀ parí àwọn àyà نحن نحيي ونميت ونحن الوارثون ọlọ́run wá bọ́ sórí iṣẹ́ mi ìtọ́ lágbára ẹ̀rí pọ́lọ́wọ́ bá ń lo náàmù olùkúrà àsáwọ̀ ọlọ́run yí wà nù méjì àwa là ń jí èèyàn lè wá rí fún un. sẹ́ẹ̀rí a gbọ́dọ̀ ṣàkíyèsí àwọn okọ̀ kan nínú okọ̀ ọlọ́run tẹ́nìkan bá sọ pálágbára lòun ìbéèrè méjì ni so lè jẹ́ alhayu so sì lè jẹ́ alqayyumu ó kọ méjì yìí anábi sallallahu alaihi wasallam ó ní téèyàn bá fi bẹ náà ohun téèyàn bá tọrọ lọ́wọ́ fún ya hayyu ya qayyumu bi rahmatika astagith ìwọ́n tó ọba mà yá kọ́lẹ̀ àdúrà súnà fún látara ní ọkọ̀ yóò mú bí ráhmàtí kàstẹ̀bẹ̀ sórí ayatul kùrìsí nínú àwọn orúkọ ńlá wà níbẹ̀ tó ṣe jẹ́ wípé àyà tó lóore jù nínú kùránì ayatul kùrìsí yìí ni Allahu la ilaha illa huwa al-hayyul qayyum kí ni al-hayyu ọba ìgbèrè ọba tí ò ní kú láíláí ẹni tó bẹ̀rẹ̀ lálágbára sí òní kú láíláí alkọ̀yúmù ọba tó já sí wọ́n wà self-sufficient ọba tó dádúó kò nídìí ẹni kankan èmi ò lè dádúó bí wọ́n ò ṣe lè dádúó fìlà ni mo dé èmi kọ́ ni mo ṣe aṣọ ni mo wọ̀ èmi kọ́ ni mo ṣe bàtà èmi kọ́ ni mo ṣe fóònù èmi kọ́ ni mo ṣe báírò tó kéré jù báírò 10 naira 20 naira mi tún lè dá ṣe ṣùgbọ́n lọ́wọ́ ọba àlọ́kọ̀ yúmọ̀ ọba tí ò ní bùkátà sẹ́nì kankan ọlọ́ọ̀bá wá sọ ní pé àwọn ọlọ́run láàmà àwa là ń dáyàn àwa là ń jẹ́ kẹ́yàn ọmọ sẹ̀mí wọnùmíìd tó bá tó tásìkò tí kálukú yí dá àwa láàpáyé lónìí wá rè mùsùlùmí tó ma 90 àwọn ìyá àjẹ́ tó kọ̀ 90 years kò tó fi ó kú mọ́ a nígbà gbọ́pọ́lọ́ ló ń yé èèyàn òun ló ń pààyàn ẹ wo nínú Suratul Baqara nígbà tó lọ ń fẹ́ dá sínà múlùdù kọ́ tó fẹ́ dá lágara tó ń pèrè ẹ̀ lọ́nà anábì Musa wá sọ fún ọlọ́nà ọgbọ̀n òun ọba tó ń yé èèyàn tó ń pààyàn òun náà bá ní kámọ̀yàn méjì wá ọ̀pá kan ó ní mo pa ilé mọ̀délé yìí sí ó ní fàyínà rọ́bí yáti bí shamsi minal mashrik fáti bí ha minal maghrib fàbúyítà lẹ́bí káfà ọlọ́run bá mi mú oòrùn jáde láti east oòrùn wọ̀ ní west ìwọ mú tí ẹ jáde láti west kọ́ lọ wọ̀ ní east àgàràbádà àgbàpọ̀lọ́run ọba lọba tí ń jẹ́ kéèyàn ọmọ ṣẹ̀mí òun lọba tó ń pààyàn wà náà àwa láwà jogún gbogbo yín gbogbo tí ń ní sánmà àtilẹ̀ èmi ọlọ́run ni màá jogún yín nígbà tó bá yá màlẹ́kà ìsọ̀rọ̀fílù yóò fà fèrè mo tún gbogbo yín pátá ẹ̀kú ọlọ́run ní ọ̀wà àjòkó gbogbo ayé àti tí ń bẹ níbẹ̀ wàlàkọ́dé alìmọ̀ alìmọ̀ ọ̀stákùnrin wàlàkọ́dé alìmọ̀ alìmọ̀ ọ̀stákùnrin torí àsìkò tó ti lọ àlàyé pọ̀ lórí àyà ì toró